This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. wàyí o ìwà mùsùlùmí gidi tó ń ṣe sùyàmù Ramadan kí ni nǹkan tí máa ba sùyàmù Ramadan náà jẹ ntí máa bàjẹ́ wọn lọ báyìí alákọ̀ọ́kọ́ ó náà ní jíjẹ àti mímu ní ọ̀sán Ramadan ẹni tó bá máa ma jẹun ẹni tó bá máa ma mumi ní ọ̀sán Ramadan sùyàmù rẹ̀ ti bàjẹ́ o tó ẹni tó bá yàwó rẹ̀ lò ní ọ̀sán Ramadan asọ̀kósọ́mù rẹ̀ bàjẹ́ báwo wà lẹni tí ń ṣe zina. bákan náà nínú títún máa bá sùyàmù jẹ òun náà ní kí èèyàn máa ma fún ara rẹ̀ kọ́ wá ọ̀nà kan kọ́ gba ọ̀nà kan kó fi mú kí àtọ̀rọ̀ jáde nídìí rẹ̀ kọjá pé ńlọ́mà bí máa lọ́ọ́ fìdí gbògiri ni àbí ń fìdí gbò nkankan àbí ń fi nkankan ń fi nkankan gbò ìdí rẹ̀ títí tó fi di pé màá ní ìjáde tó ẹni tí màníyàn bá ti lè jáde lára rẹ̀ táàtọ̀ bá ti lè jáde lára rẹ̀ báyìí látàrí pé wọ́n lọ ọmọ bó ṣe mú jáde eléyìí báyìí sọ́mọ rọmọbọ́nà rẹ̀ náà ti bàjẹ́ o. bákan náà ẹni tó yẹ pé òun pẹ̀lú ìyàwó rẹ̀ ọlọ́ fẹnu kọnu pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n wá fẹnu kunu wọ́n fara wọn fara wọn fara wọn títí ó fi di pé àtọ̀jáde ń di rẹ̀ rọmọbọ́nà rẹ̀ bàjẹ́ o. nínú ba rọmọbọ́nà jẹ́ mọ́yàn lọ́wọ́ ni ẹ o. òun náà ní í pé àsìkò rọmọbọ́nà wọ́n á sọ pé abẹ́rẹ́ kan wà sọ́kè tó máa ti fún yàn lábẹ́rẹ́ yẹn èyí ò gbò bá kété nì ebi kan ò ní pààyàn ọwọ́ àlọ́ gba abẹ́rẹ́ eléyìí tí máa fà kéèyàn ó yó ọwọ́ àgbà inú rẹ̀ wá ó ṣe tandi bí ìgbà tó ṣe pé o ti jẹun ẹni tó bá gbarú abẹ́rẹ́ bẹ́ẹ̀ rọ̀mọ̀bọ́nà rẹ̀ ti bàjẹ́ o nínú nǹkan tó tún máa ń ba rọ̀mọ̀bọ́nà jẹ́ akramakumullah òun náà ní kí nǹkan sòó dé tí nǹkan sòó bá ti dé fóbìnrin báyìí rọ̀mọ̀bọ́nà tọjọ́ yẹn ti bàjẹ́ bẹ́ẹ̀ náà lẹ̀jẹ̀ bímọ tó bá dé tó náà bá ti dé so ajẹ́ pé Ramadan àti bàjẹ́ fún obìnrin yẹn lọ́jọ́ obìnrin tí ń rọbí nínú oṣù Ramadan so ń rọbí lóṣù Ramadan ejebe bẹ̀rẹ̀ sí ní jáde ó bí ma so na Ramadan àtijọ́ yẹn ó ti bàjẹ́ yóò máa san padà. na nǹkan míì nínú títún máa ba Ramadan kí wá sí Ramadan nìkan ló máa ó máa ń ba gbogbo nǹkan jẹ́ kọ́lọ́n dàpọ̀ wọn ma máa fi sàdánwò fún wa